àwọn olùmọ̀ wá sọ wípé fa amara rasulullahi sallallahu alaihi wasallam man nataqa bidhalika an yaqula an yaqula ba'dahu la ilaha illallah takfiran litilka al-lafza nítorí kó lè jẹ́ àfọ̀mọ́ gbólóhùn ẹbọ gbólóhùn ṣírkù tó jáde lẹ́nu ẹ̀ wàtàkìrọ́n kó sì lè jẹ́ ìrántí minel gọ́fúlà kó o níbi ìgbàgbé tọ́mọ èèyàn ti gbàgbé ó gbàgbé tọ́lọ́hún ó fi tèṣù sí i wàyìn ìtìmáàmà lè ní ìmọ̀ àti pé kó lè máa jẹ́ òpin pípé àti píparí ìkẹ́ ọlọ́run ọba. mẹ́sàlá kan ni ìyẹn mẹ́sàlá míì ni pé téèyàn bá sọ wípé yahudi lòun àbí nasarani àbí òun ìṣe mùsùlùmí mọ́. tó ń bá kí ọ òun ṣe mùsùlùmí mọ́ tó ń bá sin kan báyìí Yahudi lòun àbí Nasrani. àbí òun sọmọlẹ́yìn ànábì mọ́ sallallahu alaihi wasallam tàbí kùránì ò kàn mọ́ òun yọwọ́ nínú alkùránì àbí nǹkan tó jọ bẹ́ẹ̀ innaha yaminun tálízámù fi hal kàfàárọ̀ àbú ànífà ìmọ̀mọ̀ àbá ànífà rọ̀ ìmọ̀hùlọ́ fatiwa rẹ̀ ni pé kàfàárọ̀ ni oúntàn ó sì kàfàárọ̀ wàlá tálízámù fi ha wàlá tálízámù fi ma ìdàkọ́ọ̀la wàlíyahùdíyà wà nàṣọ̀ràníyà wà nàbí wàlkábà وإن كانت على صيغة الأيمان ṣùgbọ́n tó bá jẹ́ pé yahudiya ni ó pera rẹ yahudi obìnrin àbí nasọ̀rọ̀níyà nasọ̀rọ̀níyà lóbìnrin tó sì jẹ́ pọ́kùnrin ló ń tàn án àbí ó tiẹ̀ wá sọ pé ànábì àbí kaaba nǹkan míì tó jẹ́ pé kì í sara ròyìn ọlọ́run gangan external nǹkan kan ni wọ́n ní irú eléyìí kò ní alásùgàtìlẹ̀ tó wù ní ọ̀nà lẹ́ni tí ń fi ń ṣe ìbúra. ní kò ní kò ní kàfàrà masala madabu àbọ ànífà ní ẹgẹ ìbá sì sọ níbi nítorí pé ní tó kanlẹ̀ fi búra kì í sì nǹkan tí a fi búra kì í sì tí a fi búra tẹ́ bá a ṣe sọ ṣáájú pé ọlọ́run nìkan lè fi búra. ìtẹ́wádìí mú bí ni márùn wá òdò àrùkútúní àn ábì rọ́ọ̀fin anna mọ̀ọ́lá àrọ́ọ̀dà tí a ń tún fọ́rọ̀ kọ̀bẹ́yìn náà hù kọ̀bẹ́yìn náà mọ̀rọ́ọ̀tì. wani ní ọmọ ọdọ àbí ọmọ ọ̀dọ̀bìnrin bí ẹrúbìnrin ó ya òun àtìyàwó ẹ̀ ó fẹ́ tú wọn ká ó wá sọ pé híyà yahudiya àbí nasaraniya òun sọ bẹ́ẹ̀ ìyẹn pé tóun bá ṣiṣẹ́ òun yahudiya lòun tóun bá ṣe bẹ́ẹ̀ nasaraniya lòun. ó tún sọ pé gbogbo ohun tóun ní pátápátá fi sẹ̀bílì la ojú ọ̀nà ọlọ́ọ̀ni lọ kò ní kú kọ́bọ̀ fóun. wà á léha máṣá ìlà àbẹ́tì la inlam tó farik bẹ̀yìn náà hùmá ó lẹ́sẹ̀ ló fi rìn lọ sí kaaba ló fi rìn lọ sí maka tí òun ò bá ṣe bẹ́ẹ̀ tóun ò bá tún wọn ká fasáàlá ti àyíṣẹ́ta wà hafsọ̀. وابن عمر وابن عباس رضي الله تعالى عنهما وأم سلمة فكلهم ìgbà tó wá béèrè lọ́wọ́ àwọn tá a dákọ̀ yẹn ìyàwó Aisha radiyallahu ta'ala àti Hafsa àti ọmọ Umar àti Ibn Abbas ogun ń sọ wípé àtòrídìínà àǹtàkù ní mithla Haruta wa Marut sọ fẹ́ dàbí Haruta àti Maruta ni tọ́lọ̀ ń sọ nínú Suratul Baqara. وأمروها أن تكفر عن يمينها وتخلي بينهما وأن ha كفارة كسي كفارة كسي في عمجي جيلة فلو على فيارة mẹ́sàlá fi ni pé tí tẹ́nìkan ara. sọ pé òun búra yí pé ó pe nǹkan báyìí òun kọ́ ló ń sọ pé òun ṣe

àbàgbà bẹ́ẹ̀ tọ́yẹ pé òun búra ni òun sì dájú láti san tẹ́ràn tí ò bá ṣe bẹ́ẹ̀ àjẹ́ pé ìtanràn náà ni ìbúra náà ni a kà sí. òmíì tún ni pé ẹni tó bá búra pẹ̀lú nǹkan tá a máa fi tì sọ́dọ̀ ọlọ́run nínú nǹkan tí èsè ròyìn ọlọ́run bíi ẹ̀dá ọlọ́run bíi arísìkí ọlọ́run bíi ilé ọlọ́run òun náà ó búra pẹ̀lú nǹkan tí ò tọ́ nìyẹn láṣẹ àlè torí pé ó búra pẹ̀lú nǹkan tí èsì ọlọ́run ó fọ̀n pé kì í gbà tí kò búra ṣùgbọ́n ìbúra gangan pẹ̀lú nǹkan tí èsì ọlọ́run ẹ̀ṣẹ̀ ni o ṣùgbọ́n kò ní kàfàrà náà nǹkan tí wọ́n sọ ń bì yóò ṣe astagfirullah yóò tún bá kóńbì máa fi irú nǹkan bẹ́ẹ̀ búra. mẹ́sàlá mi ni pé tí èèyàn bá búra ìtanràn àbí àyàfi ó ti múni bọ́ kúrò nínú gbèsè ìtanràn ni kí èèyàn ó búra pé òun ò ní jẹun lónìí tí ló fi sú tó bá jẹun kórùn tó wọ̀ ó ti dáràn ìbúra yẹn nù yóò sì kà tó bá ti mú nǹkan kan wánú mẹ́ta tá a débẹ̀ nínú àyà yìí náà pé tó bá kó ṣe báyìí bí oúnjẹ ọlọ́run kọ́kọ́ fi bẹ̀rẹ̀ kó fún aláìní mẹ́wàá ló ń jẹ àbáwọn nǹkan míì bíbọ́kàn lọ́rùn ẹ̀rú wà ń bẹ kí ó dá sọ fún wọn ó ń bẹ ń bẹ tó bá ti ṣe kàfàrà yìí tó sàn tanràn ó ti bọ́ kò jọ ọlọ́run gbèsè mọ́ àbí kó ṣe àyàfi nígbà tí ń búra tó sọ pé òun ò ní jẹun tí ló fi sú lónìí àyàfi tí lágbájá bá dé so ó ti ṣàyàfi ilẹ̀ wa tí ìṣú lágbájá sì dé ló bá jẹun eléyìí ò kalẹ̀ dáràn so ìtanràn nígbà téèyàn dáràn tán àdáyàfi tó ṣe tó sì ṣẹlẹ̀ tí òfin ní rọ́ọ̀lù búra òun yẹn ń ṣẹlẹ̀ àmọ́ jẹ́ pé ìyẹn mọ̀ jẹ́ sábàbí fún láti bọ́ níbi gbèsè. èyí tó wá wà níbi tàyàfi mọ́jẹ̀mú wà ń bẹ̀ òun ni ayakuna mutasilan mantuqan bihi lafzan mọ́jẹ̀mọ́ ẹ̀ ni pé kéèyàn sọ pọ̀ mọ́ búra tó bá fẹ́ ṣe àyàfi kó sọ pé òun ní jẹun lónìí tó tí ló fi sú àyàfi tí lágbájá bá dé kó wí pọ̀ bẹ́ẹ̀ kìí ṣègbà tí abárí ti ń jẹun ní wàá sì sọ pé àyàfi tí lágbájá bá dé tó ti sọ látọ̀sán ní wàá ń jẹun nígbà tóun fẹ́ wọ̀ yóò sọ pé ntòun míì ni pé nígbà tí lágbájá ò ti sí nílé wọn ní ó ti já torí pé kì í sọ̀rọ̀ mọ́ kì í sọ̀rọ̀ tá a lè tò pọ̀ mọ́ wọ́n fẹ́ kí owó ìpapọ̀ ni. nàbì sọ pé fàínà wàhù tó bá gbèrò ẹ̀ sọ́kàn mingọ́yèrè nọ́spin áwọ̀ kọ̀tán àhó mingọ́yèrè obìnrin lámìyàn àhó tó bá gbèrò ẹ̀ sọ́kàn tó sọ fún wa yìí pé ìbúra yẹn lágbájá tí ò sí nílé ló fà tó ń fi búra pé ńgbà òun tún mọ̀ pé tí ò bá kú fi ọpẹ́ kan sí ní òkú ní jẹun wọn gbà tó ti dé nìsín wọn nígbà gbà wọlé àbí ńgbà tí ń búra yẹn ló wá pé òun búra kó òun ní jẹun lónìí tí ló fi sú ló wá kìí sì ṣe pé bóyá nǹkan ha lọ́rùn nígbà náà ni òjò parí ẹ̀ wípé àyàfi tí lágbájá bá dé kìí sì ṣe kó dákú tá a sọ pé bóyá ó ń sọ̀rọ̀ yẹn lọ náà ni ní tó ṣẹlẹ̀ sí ni òjò lè sọ délẹ̀ àní kò ní yẹn náà òun ní bá gbà wọlé. kàfàrà àwọn ìtàpè ní ìbúra yìí ìyàtọ̀ inú wà lórí wípé ṣé ká san kàfàrà náà àbí ká rí i pé èèyàn ti dáràn náà kó kó kọ́ra ìdájú pé ọ̀ràn ti délẹ̀ àmọ́ inú wọn kò ala anna al-hintha qabla al-kaffara mubahun hasanun wa huwa indahum awla ṣùgbọ́n inú kò lórí wípé kí n téèyàn lẹ́yìn ò ní ṣe kó ṣe tán kó tó búra kò sí àpẹnu bẹ̀ àmì kó tó sàtàràn ó ní òun fi sú lónìí ló wá wò pé ah, ẹ̀gbọ́n ebi ti pọ̀ jù ló bá lẹ́ni tó ti mọ̀ pé ńgbà tóun ti ń jẹun yẹn òun ti dáràn òun sì tàn kò sí àpẹẹnu kankan lórí yẹn ṣùgbọ́n òun ò ní jẹun tí ló fi sú lónìí ebi wá dé ó sì ti fẹ́ jẹun ṣé kó tó jẹun yẹn ṣé kó lọ tánràn àbí kó jẹun tán kó tó tàn. ọ̀rọ̀ wà lórí wípé ó tọ́ tó bá ṣe bẹ́ẹ̀ tó bá jẹ́ pé ó ti mọ̀ pípé sí òun tó bá kú jẹun náà òun kò fún aláìní mẹ́wàá lóúnjẹ tàbí kóun fún wọn láṣọ tàbí kóun kóun kó bọ́ okùn lọ́rùn ẹ̀rú ló bá sì yẹn láì jẹ́ pé àsìkò tí láì sì pé lẹ́gàn tí ì sú níbi tá a sọ pé bóyá o ti kó sínú ọ̀ràn yẹn kò sí nǹkan tí ó burú ń bẹ̀ bó ti ẹ̀jẹ̀ ó jẹ́ pé àwọn níta sọ pé apẹ̀nu wà mẹ́ẹ̀ ni pé àwọn ẹlòmíín sọ pé rárá ni pé ọlọ́run ti sọ ẹ̀ṣẹ̀ tán kó tó sọ ìtanràn kóun náà kí ó rí pé ó rárí dájú wípé òun òun òun dáràn kó tó di pé yóò tàn. torí pé nínú tá fi ń ṣe ìyapa ẹnu eri ati ma sọ yẹn ẹ̀rí àti máa ṣe gbọ́ sí ni máa fà àdìsí kan wà ń bí àníbùbà sọ̀rọ̀ ó ní wàyí ni wàlọ́ọ̀ì ó ní mo fọlọ́run búra insha allahu la alifu alayemi ni mi ò ní búra lórí ìbúra kan mi ò ní mú búra kan wá fa ha tí wọ́n á rí i pé nǹkan mi ló yẹ kí n ṣe tó lóore ju tí lọ ni àfi kí n ṣe kàfárà ìbúra tí mo wà tẹ́tù lẹ́dí wà kí ni wọ́n sì ti olóore ìyẹn ni pé a ti búra sọlọ́dọ̀ sálà tó wá rí pé nǹkan mi lò sí òun wà sàtàn ìgbà wọlé wà sàtàn nítorí àgbọ́yé ibi tágbọ́yé àwọn olùmọ̀ lọ ṣé ti ṣe nítorí ẹ̀kọ́ ṣeun torí pé òun ló dáa jù kó tó ni àbí bó ṣe wà ní àdìsí gangan tí bá ti rí pé nǹkan míì ló yẹ kí n ṣe tó lóore jùlọ ilá kàfàtù àyẹ̀mí ni ìyẹn àsàtàn lórí ìbúra mi ìyẹn wàá ṣe tó lóore ṣé bó ṣe wà ń gangan torí pé wàá ṣe wà ń gbọ́ ìrò ẹ̀ ni pé yóò sàn tanràn yóò wàá ṣe ṣe ti àbí ó ti ṣe nǹkan yẹn gan má ṣe gbọ́ àdìfì yé wọ́n ń pè àwọn eh, Ibn Azim azọ́hìrì Daud Ibn Azim azọ́hìrì nínú àyìn tó ṣe tíra àtàǹpẹ̀ náà ni Muhalla òun náà ìdí ìdí tó pọ̀ ni àwọn dáhùn pè ní àbọ́hìrì ni pé bí ọ̀rọ̀ bá ṣe wá gangan lójú ewé bẹ́ẹ̀ ni ó ṣe lò wípé kò ní pé ibi tá a gbọ́ yé sí kan lọ títí bó ṣe wá yẹn gan náà ni wọ́n fi pè ní dáúdù zọ́hìrì tó náà sì ní àwọn ọmọ iléeké tó pọ̀ bíi tàwọn àwọn àyímọ̀ tá a máa dákọ̀ náà so téèyàn bá gbọ́ yé pé bó ṣe bó ṣe má ṣe tu ọ̀rọ̀ yẹn léra wọn lè yóò ṣe ṣiṣẹ́ rẹ̀ ní o ó wù ní pé kò sábòrò níbi kéyìn ó sàn tànà kó tó dáràn nígbà tó ti mọ̀ pé òun ni ṣùgbọ́n kò sí àbúrò kan bẹ̀ tó bá jẹ́ pé ó sàn tànà láì tí ì dá ọ̀ràn yẹn tó sì ti mọ̀ pé òun ti súnmọ́ pé kò ń dọ́ràn yẹn. àdíìsì míì tó tún wà ń bí táwọn kan fi wò wípé ká bẹ́ẹ̀ òun Muslim tó jẹ́ radiyallahu ta'ala anhu ó ní sami'tu rasulallahi الله alaihi wasallam yaqul man halafa ala yaminin thumma ra'a ghayraha khayran minha falyati alladhi huwa khair ẹni tó bá búra lórí ìbúra kan lórí ọ̀rọ̀ kan tó wá rí kan míì tó lóore jùlọ falyati alladhi huwa khair kó ṣe ìtó lóore hùn àdìsẹ́ lè sọ fún wa pé kọ́kọ́ ṣe nǹkan náà yàtọ̀ sí ìta kan sọ̀híhùn tàkọ́kọ́ sọ̀híhùn tẹ́lẹ̀ kejì so bìtẹ̀ kan yẹn gbé pé ilá kàfárùtù àfi kí n ṣe kàfárà níwọ̀n àṣẹ tó dáa nínú àdìsí tẹ̀kan gbé wá àdìsí eléyìí tó gbé wá ni pé tó wá rí nǹkan tó lóore jùlọ o fàlẹ́yàtì lẹ́ẹ̀dì wà xèrè nítorí olóore ò ní yóò ṣe ó fẹ́ pé lẹ́yìn ẹ̀ ní kàfárà wà wá ní tó máa ń fa ìyapa ẹnu pé èmi ibi tí èmi gbọ́ yé sí ni ìtẹ́lómi ó sì gbọ́ yé sí ni pé eléyìí ló dáa jù ó ló jẹ́ pé ńgbà tánàbí ń lọ sí sallallahu alaihi Eh, tó sọ fáwọn sábà pé kí wọ́n lọ kí wọ́n má kírun o àfi ìndà bànílẹ̀ mùsùlùmí àkọ́kọ́ ni ipò ibẹ̀ ni kí wọ́n ti kírun àbí bàní kọ̀rẹ́dọ̀ ó ní ẹ máa tara ẹ máa tara iṣẹ́ ọlọ́run bá kan tó kù tá a lọ ṣe ń bẹ̀ o ẹ má sì kírun asir àfi kí ó yẹ pé lọ́dọ̀ bàní kọ̀rẹ́dọ̀ lẹ́ẹ̀tì kì í ọ̀rọ̀ lànà bí sọ yẹn sọ́dọ̀ sọ́là àbápá kan àwọn èèyàn kí asir lójú ọ̀nà lérò pé ó súnmọ́ kí mọ́gírìbì ti tó ká tó débà ní kòrìzọ̀ àmọ́ níta nàbí gbà lérò ni pé ká yára débẹ̀ nítawọn gbọ́ yín tàwọn nù àwọn kan sọ pé rárá gbólóhùn yẹn gan tó wí gangan làwọn dì mú bàtà wọn débẹ̀ sọ̀sọ̀làm kò wá bílẹ̀mù mọ́ ó fi hàn pé nínú ẹ̀bùn ọlọ́run ọba tó mi èèyàn kéèyàn gbàgbọ́ yé kan lọ ti fẹ́ inú àmọ́ ṣẹlẹ̀ àyàfi tẹ́rì bá padà wá hàn sí wa tó dájú pé ibi tó gbọ́ yé sí òun ó rọ́ǹgì pẹ̀lú ẹ̀rí náà tátùn fi rọ́ǹgì ẹ̀ ló fà tó wá pé àwọn tó máa gbọ́ nǹkan kan yé wọn tún máa padà ìpè à ibi tá gbọ́ yé lọ ṣùgbọ́n tó wàlẹ̀ ilé mu ìdá lọ ọlọ́run balọ̀ba lámọ̀ àwọn padà síbi ọ̀rọ̀ tí ọmọ ìyá àwọn bóyá sàbẹ̀ ni bóyá táàbìyín ni pé àwọn rí i pé ọlọ́run tàn mẹ́lẹ̀ sáwọn lọ́kàn pé ibi tó dúró sí ìbẹ̀lẹ̀ rí wà ilé ìtawà yìí nìsín. ọlọ́run ọba sọ̀rọ̀ ọ̀tà ńlá ó sọ àwọn àwọn ọ̀nà tá a máa gbà tánràn tí ìbúra bá wáyé téèyàn sì wá túra lẹ̀ ń bẹ̀ tí ò múṣẹ lórí àwọn nǹkan mẹ́ta kan ó sì sa ẹ̀sà níbẹ̀. ó wá parí ẹ̀ ó fi àwẹ̀ ó fi gbé ní ẹsẹ̀ àmọ́ wàbádà àbí tọ́hán oúnjẹ lọ́n fi bẹ̀rẹ̀. lẹ́yìnàwó káàlà àkọọ́lù torí pé oúnjẹ ló lọ́lá jù fi biladil hijaz lórílẹ̀‐èdè ní hijaz ní saudi hijaz nígbà náà ligalabatil hajati ilé wàádàmì shibahihim torí pé wọ́n bùkátà sóúnjẹ púpọ̀ wọ́n sì sábà yó ìyẹn ni pé àìró oúnjẹ jẹ ìmọ̀ fa ọ̀pọ̀lọpọ̀ ibi ọlọ́run àlám ọlọ́run bẹ̀rẹ̀ pẹ̀lú tó fẹ́ láti fi bẹ̀rẹ̀ òní tó bá jẹ́ pẹ̀lú reason tá mú wáyé náà ni wàlẹ́ ìlú ìdá ọlọ́run lọ́wọ́ ló mọ̀ ṣùgbọ́n a lè bá wọn gbà bẹ́ẹ̀ náà ṣùgbọ́n kò sí àpẹẹrẹ lórí pé àwọn nǹkan mẹ́ta tọ́lọ̀ ń dákọ̀ yẹn ìyẹn lè ṣẹ̀ṣà tó bá fẹ́ mú gbogbo ẹ̀ kó sáà má pé lẹ́yìn ti mú ìtanràn wá. ẹnìkan náà àwọn olùmọ̀ sọ wípé tá a bá wo mẹ́tẹ̀ẹ̀ta láwùjọ ibi tí ẹ̀ bá ti fẹ́ sí ìtanràn yẹn annaha takunu bi asabil hal pé bí ṣèṣì bá ṣe rí pẹ̀lú àwọn èèyàn tí bá ń gbé àwùjọ yẹn fàyínà alimuta muhtajan fatọ̀ àrùn afdol tẹ bá mọ̀ àwọn èèyàn ò rí wọn ò rí jẹ wọn ò rí mu kéèyàn ó fi oúnjẹ sàtàràn òfin lọ́lá jù ráàyò ti ẹni tó sọ̀rọ̀ nìyẹn a ti sọ wípé kò sí àpá ẹnu pa pé kéèyàn ó ṣẹ̀ṣà yìí tó bá fẹ́ ṣe ṣùgbọ́n torí pé kí tá a bá tó ní bùkátà sí nǹkan yẹn lóòótọ́ a lè tẹ̀ síbi èyí tí yóò tún jẹ́ àǹfààní fún wọn. lẹ́ánnákà ìdá àtàkọ́tà rísì tó mú wá ni pé torí kó tó ọba bọ́kùn lọ́rùn ẹ̀rú lamtadfa hajatahum àkọ́kọ́ ni pé ò tí ì sọ́ọ̀fù nǹkan kan nínú ìnira àwọn èèyàn wazirta muhtajan hadi ashara ilayhim tó yẹ pé àwọn èèyàn mẹ́wàá lè bí ń pa ó ti fẹ́ nìkan kún nìyẹn náà tó mọ bùkátà wàkàdálíkà lè kísùwà bẹ́ẹ̀ náà la sọ wíwọ̀ tó wà nù àyà yẹn tàlí òun ló tẹ̀lé oúnjẹ tó bá jẹ́ pé kò à ṣe ìtanràn pẹ̀lú oúnjẹ. mẹ́sàlá mi òní àyà gbólóhùn ọlọ́run tọ́lọ́ sọ pé ètò àmú aṣàárọ̀ tí masakin fífún aláìní mẹ́wàá lóúnjẹ. wọ́n á ní oúnjẹ yẹn àmọ̀ ńláka àwọn tó ní àgbè fún wọn tí ó dì tiwọn. kó tó di pé àgbà yìí pé èèyàn fún wọn lóúnjẹ. wọ́n dẹ̀ fáwọn àhó ìléhìn àtà àtàmọ́là kóhu àtàsọ́rọ̀ àfòfì wọ́n gbóúnjẹ yẹn fún wọn bó bá fẹ́ lè gbé lọlé tó bá jẹ́ fẹ́ lè jẹ́ kíákíá yẹn ni pé kì í pé yẹn ni ó dictate èyí ó jẹ́ kó jẹ yẹn di tiwọn. لقوله تعالى فهو يطعم ولا يطعم وفي الحديث أطعم رسول الله صلى الله عليه وسلم الجدة السدس ولأنه أحد نوع الكفارة فلم يجوز فيها إلا التمليك تعوينا náà ni في tí لسي fi ẹ̀rí رحمه الله أني لو قداهم láwó gàdáhùn tó bá fún wọn ní oúnjẹ ọ̀sán wà àṣáhùn àtúnjẹ alẹ́ jáàzà ó ti tó. ibn majishun rahimahullah ó ní inna tamkin mina ta'am ètò am inna tamkin mina ta'am ètò am ká fún yàn ní ìkápá oúnjẹ tí a fi ṣètàràn fún kí ó di tiẹ̀ kó ṣe bó bá ṣe wù ú òun ni islam ó léléyìn gan ni pé a fún lóúnjẹ ó ní torí àyà tí ń bẹnu suratul insan tọ́lọ́n sọ pé wàyò tí rìn mọ́nà tọ̀ àmà aláhùbìhì mìskínà wà tí mọ́ wà sí rọ́ fàbí ayé wájíhìn àtọ̀ àmà hù dákàlà fìlà àyà. ọ̀nà tí ó bá gbà fún ní oúnjẹ olóhùn náà ti kó sínú ayàtà kàyí lẹ́yìn náà mọ́sálà míì tún wà ń min hausati mọ́ tuntun ìmúna àlékún ọlọ́run ló ń jẹ tí ó wà láàrin méjì nínú nǹkan tẹ̀ ń fún ara yín jẹ òun náà ọ. wàhùwà òun manzila tó bẹ́ẹ̀ náà manzila tẹ́yìn wà ní bẹ́ẹ̀ náà wàmínú hadith khairul umuri awsatuha kì í ṣe ń tá a rí kì í sì ṣe ń tí àlágbára lóúnjẹ yẹn. sọgbà náà tí ó bá jẹ́ pé ráìsì ló gbajúmọ̀ tó ń tí wà lárọ̀wọ́ tó dáadáa ká fún ọ ní ráìsì tó wá jẹ́ pé sẹ̀mó ni ká fún ọ ní sẹ̀mó tó wá jẹ́ pé wà ní ká fún ọ lẹ́wà ṣùgbọ́n èèyàn wá ní lágbára àwọn nǹkan yẹn kó sọ pé torí pé kórìíra àbí àìlẹ́mìí tọlọ́run pé òun ti dáràn òun fẹ́ sàntànà wá jẹ́ pé gàrí ní ó tàrí sí wọn wọ́n rí pé ẹfun ẹbá wọn rẹ̀ pa tẹ́tẹ́ náírà sí ibi kan ti jẹ nǹkan ni kò ní lọlẹ̀ jù kò sì ní ga jù yóò níwọ̀ntúnwọ̀nsì الإطعام عند مالك مد لكل واحد من المساكين العشرة مد kan òun náà ni àwọn aláìní kọ̀ọ̀kan gbà náà mẹ́wàá yẹn wọ́n ní ó tún fi kún pé ń ká nàbí mọ̀dínà ti nàbí sallallahu alaihi wasallam wáyé pé ní mọ̀dínà tànàbí ni ó sallallahu alaihi wasallam múdù kan òun ni kan yóò sì yọ ẹnìkan kódà wà sí àádá kódà ó tún ohun tó gbajúmọ̀ ni pé múdù kan yóò yó ẹnìkan averagely tó bá rice tàbójẹ́ wà náà oúnjẹ tó jẹ́ pé kì ṣe pé kò ní oúnjẹ tí ó yó aláìníhùn òun náà ló gbọ́dọ̀ jẹ mọ oúnjẹ yẹn náà múdù kan ṣe òdiwọ̀n ẹ̀ nípa wípé oúnjẹ tó jẹ́ pé bó bá tẹ̀ jẹ́ pé kò ní yó ẹnìkan yóò jẹ́ pé irú ẹni bẹ́ẹ̀ ó yà lè jẹun púpọ̀ ni. òjò tó kọ́ mọ̀ pé ẹrú ilé olóyè ẹnìkan ò láwùjọ kò náà nígbà tí èkó ṣe pé àwùjọ àwọn yàjújù àti màjújù kì í sáwùjọ wọn láwà náà. wọ́n ní kò lẹ́tọ̀ọ́ kí irú ẹni bẹ́ẹ̀ kó fún olówó lóúnjẹ yẹn àbí ẹbí rẹ̀ tó jẹ́ pé òun náà ni ó fún wọn lóúnjẹ tẹ́lẹ̀ kò lẹ́tọ̀ọ́ tó yà sọ pé two gé four ibi tó yẹ kó náwó sí gangan tí ó ti bọ́ wọn ìbẹ̀ náà ni wọ́n máa darí oúnjẹ kàfàrà sí abẹ́ni tó jẹ́ pé òun lóúnjẹ tí ó jẹ táwọn aláìní sì bẹ́ńlẹ̀ wọ́n ní kó má ṣe bẹ́ẹ̀ o mẹ́sàlá kan nìyẹn ní tó dájú wọ́n lóúnjẹ téèyàn sì ń jẹ òun náà ni kó mú fún wọn gẹ́gẹ́ bá a sọ lẹ́ẹ̀kan pé kó má wà pé kánsá àtijẹ́ nǹkan kan ni lọ́lọ́run sọ pé mímọ́ mímá tuntun ìmúnà àlékún nínú àwọn oúnjẹ tẹ̀ ń fún ara lè yín jẹ wọ́n á wò pé ẹ̀wà wà ń lé sẹ̀mí wà ń lé ráìsì wà ń lé èyí tí ò sí ní tó rọjú púpọ̀ jù lọ́wọ́ wá káàkiri kò dáa tẹ́yìn sì sábà jẹ léyìn gan-an nínú ilé. nínú àlàyé tí wọ́n tún ṣe nípa bá a ṣe fún wọn lóúnjẹ wọ́n ní láyújísíù àlìkúbùsù kọ̀fàárọ́n báyìí ó tí máa hu ìdámàhu zaitan aukashkan àbí nǹkan míì tí ẹ bá máa fi jẹ bread ò ní fún ọ ní bread kọ́ á sọ pé kán wó mi sí kán wó mi sí ó fi omi ọbẹ̀ rẹ̀ sí àbí mayonnaise tàbí nǹkan míì tí ẹ bá máa fi jẹ bread àbí bọ́tà tí yóò fi mọ̀ pé oúnjẹ lélẹ́yìí tó pé bá a sì máa ń jẹ nǹkan tí wọ́n bá máa ń papọ̀ mọ́ra wọn á papọ̀ mọ́ra oúnjẹ yẹn àní dáadáa wọn pé kí wọ́n lọ wá ìtókù sí. Imam Qurtubi rahimahullah ó ní nùzúlì àyà fìlè wásàt àyà gan tó wá lórí pé níwọ̀ntúnwọ̀nsì kó má lọ lẹ̀jù kó sì má ga jù téèyàn bá lágbára rẹ̀ ó ń lọ àyà gan yàtẹ́dì lùkúbzà wà zayt awìlì khalil ó láyà gan ti sọ fún wa pé ká fúnyàn tó wá jẹ́ pé búrẹ́dì ni ká fi káfọ bẹ́ẹ̀ sí tàbí òróró ẹ̀ àbí kẹ̀tẹ́ tí ẹ̀ máa fi jẹ́ tẹ́ bá gbé iṣu fúnyàn ẹ̀ fi kẹ̀tẹ́ sí àbí bọ́tà tó bá jẹ́ tó máa fi bọ́tà jẹ ó láyà gan ti gbé ìyẹn wá wàmọ́ kánà fi máa náà homina jobon àti nǹkan tó bá jọmọ́ bíi bíi bíi bọ́tà àbí bẹ́ẹ̀ ọlọ́run tún nígbà tó wá kúrò bí oúnjẹ ọlọ́run tún bá débi aṣọ aókìsùwátòhún ọ̀ràn kejì ìtanràn kejì ní aṣọ òun náà dálàyé inú lọ́dọ̀ àwọn olùmọ̀ kìsùwà fi hákì rọ́jùl tó bá jẹ́ kọkùnrin ni bó ṣe jẹ́ èèyàn mẹ́wàá aláìní yẹn náà ló jẹ́ èèyàn mẹ́wàá tí wọ́n ní tí wọ́n jẹ́ ni tí aláìní o tó bá yípa sọ̀rọ̀ afẹ́ fún wọn wọ́n ní àtàwọ̀bùl wáhídù sáátìrì líjẹ̀mí ìjẹsàt aṣọ kan tó bo gbogbo ara ẹ̀ tó bo gbogbo ara ẹ̀ lápèjúwe ẹ̀fúnyàn ní jàlábíà ìwájọ́ kùnrin ó ti gbé tó bá jẹ́ pé kì í ṣe jàlábíà la fẹ́ fún tó bá pàǹkárá ni kì í ṣẹ̀wù nìkan lẹ́fun ẹ̀wù àti ṣòkòtò bó bá ṣe gbajúmọ̀ fáṣẹ máa ń wọṣọ yẹn láwùjọ wa òun náà lèyìn ó fún fàámà fi hákì nìsá ṣùgbọ́n nínú tóbìnrin tó wá kóbìnrin la fẹ́ fún fàkọlù máa yí jísí òhun náà fi ìsọ̀lá òun ni nǹkan tí ó kéré tán tó lè fi kírun ó kéré tán tó wọ ìrun aṣọ tó wọ̀run lọ́pọ̀lọpọ̀ aṣọ táwọn obìnrin máa ń wọ̀ kì í sábà wọ̀run láwùjọ kì í sábà wọ ìrun ìyẹn nígbà tí ò bá wọ jàlbáàbù là ń wí o aṣọ tó wọ̀run nínú yàrá ẹ̀ àwọn aṣọ pọ̀ tó tóun bá fi kírun yàrá ẹ̀ gan kò wọ̀run torí pé báyà lápẹ̀jú ẹ̀ kò bọ́ gìgírísẹ̀ rẹ̀ kò sì fi nǹkan mí bò ìró kò bọ́ gìgírísẹ̀ rẹ̀ kábà kò bọ́ gìgírísẹ̀ rẹ̀ nínú yàrá ẹ̀ tó bá fi kírun kò nírun ìlẹ̀ta sí pé yóò wọ mọ́sálásí níta so àdìs ànábì wa sọ̀rọ̀ sọ̀rọ̀ tó sọ pé látàmínà ń ìmọ̀ àlọ́ ìmọ̀sájídà lọ ẹ má kọ̀ fáwọn ẹrúsìn ọlọ́run lóbìnrin láti máa wọ mọ́sálásí ọlọ́run kírun bẹ́ẹ̀ ó ní mọ́jẹ̀mú ẹ̀ torí pé tẹ́ bá sọ pé káwọn obìnrin má kírun mọ́sálásí àti tẹ́ bá sọ bẹ́ẹ̀ wọ́n rí wí ìyàtọ̀ sí pé kò ní nírun yóò kó fìtínà bọ́kùnrin tó wá kírun ìyẹn ń ṣẹlẹ̀ dáadáa pàápàá jùlọ ní yorùbá ló jẹ́ pé màsájúdù àwọn haúsá kì í sábà ní tobìnrin àfi táwọn yorùbá bá kọ́ sọ́hùn. àwọn mọ́sálásí wọn ńláńlá mọ́sálásí júmà wọn náà ní àwọn ayòbìnrin pọ̀ ńbẹ̀ ṣùgbọ́n pé mọ́sálásí kan lágboolé kì í sáyòbìnrin bẹ́ẹ̀. nínú kan wá bẹ́ẹ̀ káwọn gàgán má ní wọn wá bẹ́ẹ̀ ká fìtínà tó wá kírun tó jọkùnrin so náà fi sọ bíi pé aṣọ tí ó lè lò tó lè rà fóbìnrin yóò tó wọ ìyá wa Ummu Salama radiyallahu ta'ala ha ó bi ànábì léèrè pé sallallahu sóbìnrin lè kírun ní só lè kírun nínú kaba nìgbèrè izar tí ó sì rorò anabi sọ̀rọ̀ sọ́là wọ́n ní ìdàkánà dérò ìgbàtí dọ́hárà kọ́dà mẹ́ha tó wáyé pé kaba bá bo gìgírísẹ̀ rẹ̀ méjèèjì òkèrùn ẹ̀ pé kó sọ̀rọ̀ jàlbáàbù ń bẹ̀ wọ́n torí pé irun tí ó kinu ilé ẹ̀ ni wọ́n wí tó wáyé pé yóò lọ kí irun ta yóò tún wọ jàlbáàbù yóò lọ kì máa rẹ̀ tí ó wọlé àǹkárá àti gíní. nínú wọ nínú àwọn ṣurut májẹ̀mú pé obìnrin ó lọ kírun ìrun ọdún ni ìrun sọlọ́wátò hamsi ìrun márààrún ni náà àwọn májẹ̀mú tó rọ̀ tó yá pé yóò lọ sí masjid nínú ẹ̀ náà ni pé kò ní saint ti fi inú ilé rẹ inú ti fi ilẹ̀ tóbi dórí ìrun ọdún wọn lo saint lọ asọ tó bá wá bo níbo wá lasọ aṣọ yẹn ti délẹ̀ so yóò bọ̀ gírísà débi pé inda roko wà sujud láyà ń kàṣì nígbà tí bá ń forí kanlẹ̀ tí bá ń ṣe roko kò ní sí kó níbi tán ní kó bòun so agbọn aṣọ yẹn ti gbọdọ̀ máa ó ti inú ló fi jẹ́ pé ẹlòmíì ìró ni ó fi gbà á nísàlẹ̀ ká sọ ká bá wọn ò bá dé stéèjì yẹn ìró ni ó fi gbà á nísàlẹ̀ so tí bá ń roko tí bá ń lọ sujud nǹkan kan ò ní sí ní ara rẹ̀ imam kurutu sọ pé nípa ata sọ bí wọ́n bá ṣe gbajúmọ̀ láwùjọ pé wọ́n máa ń ran combination ẹ̀ òun náà ni yóò ràn lápá káwọn fẹ́ràn ìbá ẹ̀sọ́ lẹ́ẹ̀kan yóò ràn wọ́n sì máa ràn báyìí kó jàlábíà ni àtàwọn tó tẹ̀ máa wọ jàlábíà kan ní ìsìn ó wọ̀sọ náà ni ìyá máa wọ jàlábíà tó jẹ́ pé bóyá jíǹsì ni ó fi sábẹ́rẹ̀ kò kan dandan kó jẹ́ pé lùsòkò tó jàlábíà òun ni èèyàn wọ̀ tí wọ́n bá ti fún yàn jàlábíà wọ́n fún yàn lásọ̀nù lẹ́yìn ká má láti sáwọ́dí ní ìsìn pé tó jàlábíà ni àsọ pé jòzákùn lọ́kọ́ ìrà mo ní kẹ́nìkan á mọ ẹ̀wù àkàrà kan fún yín kó má sọ kò tó ẹ̀ ń bẹ̀ ojú wo lẹ́bi wò so àṣà ò gba irú yẹn wọlé bẹ́ẹ̀ náà lẹ̀sìn náà ò sì gbà tó bá yẹ pé aṣọ ìtanràn ni. lẹ́yìn náà mọ́sálà mi ni pé èèyàn ò lè sọ pé òun lówó pé ẹ fún ọ lówó ta ló aráyè mọ pèrèpè oúnjẹ fẹ́ ẹ̀sìn ò wọlé bẹ́ẹ̀ torí kí ọlọ́run sọ pé ìtùám ìtùám oúnjẹ náà ló fà tó jẹ́ pé ìyapa ẹnu àwọn àwọn kan ní àwọn olùmọ̀ sọ wípé èèyàn lè fowó bóyá ẹgbẹ́ ọ̀rọ̀ wọn ò rinlẹ̀ yọ zakato fitir táwọn bàbá wọn pè ní jaka nígbà tá a bá gbàwẹ̀ tán èyí tó sì rìn ẹ̀ tó ṣe déédéé pẹ̀lú sunnah anabi sọ̀rọ̀ ní oúnjẹ oúnjẹ ni lójú ayé anabi pẹ̀lú àwọn sọ̀hábà sọlọ́lá sálà àtàwọn sọ̀hábà oúnjẹ ni wọ́n ń yọ olóṣèlú ilẹ̀jù ló gbajúmọ̀ láwùjọ yẹn bẹ́ẹ̀ náà ni kàfárọ̀ ìbúra ìtanràn búra yìí oúnjẹ lèyìn ó gbé kalẹ̀ tó bá jẹ́ pé oúnjẹ ló fẹ́ fi sàtanràn látújú sí wùlùkìímà ánìtàn àmì ẹ ní sọ lọ ra tó bá èló nkara rárá mọ̀dínà ìfurasí pé kẹ́sìn kó má wáyé ó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó bá fún ní bóyá yìí naira pé ó tó ra sọ òun sì ti jẹ nìkan ní eight hundred tẹ́lẹ̀ lọ san ó fi pé o tán ràn èyí oúnjẹ kò wá kò tibẹ̀ yọ èyí aṣọ kò tibẹ̀ jáde èyí bíbọ́kùn lọ́rọ̀ ẹ̀rú kò tiẹ̀ ṣẹlẹ̀ ó fẹ́ pọ́ ọ̀ràn yẹn sì ń bẹ lọ́rùn ẹni tó dáràn yẹn àfi kó rí i pé òun ṣèkan nu mẹ́ta tọ́lọ́run bá lálẹ́ gẹ́gẹ́ bí n tó rinlẹ̀ jù náà rọ àwọn olùkọ́. lẹ́yìn ìgbà náà tó bá wò pé ẹnìkan kìí ṣe mùsùlùmí dínmí ni bẹ̀tẹ̀ wọ́n fún ní àmọ́ nílùú Islam wọ́n fún ní fọkànbalẹ̀ láti mọ̀ gbélùú Islam ló wá dá sọ yẹn fún un kọ́ sótó sógbé àbí ògbé nítorí ilẹ̀ ni pé kò gbé tàbí ẹni tí èsè mùsùlùmí láwùjọ ti wáyé náà pé ebi kéèyàn ti kẹbí ká ti fún yàn lásán ni christian tí yàrá ẹ dojúkọ yàrá mi kò pín lásán kan tó nǹkan tẹ́lẹ̀ ó gbé àbí ògbé kò gbé torí pé zaka wọ́n fi ṣòdo wọ́n fi ṣe wọ́n fi ṣe kìyàsù zaka ọ̀ràn téèyàn dá tó jẹ́ pé ọ̀ràn yẹn ní ẹ̀sìn ó ti dẹ̀sìn kí ẹ kàfẹ́ dérí tọrẹ so ọdọ mùsùlùmí ló lọ ní zaka alápèjú èèyàn lè fẹ́ tí èsè mùsùlùmí lọ́rẹ but kì í ṣe pé zaka lẹ́wà gbé fún. ẹlẹ́ẹ̀kẹta ni àwọn tahriru raqaba àbí kí wọ́n ká lọ́rùn ẹ̀rú òun ni àlìkọ́rájù mìíràn rékì ẹni tó ti jẹ́rú kó má jẹ́rú mọ́. téèyàn túlẹ̀ téèyàn sì rà tán tí èsì pé èèyàn sanwó díẹ̀ ń bẹ̀ fifty thousand ni wọ́n fẹ́ fi yọ ní ìgbèkùn ẹrú wọ́n á san thirty rárá kò tu kò ká èèyàn ó yọ tán pátápátá tó free kó tó di pé èèyàn bọ́ nú ọ̀rọ̀ yẹn. لا يجوز كذلك عندنا إلا عتاق رقبة مؤمنة so عندنا تاوي ni pe apá kan àwọn èèyàn sọ wípé àwọn olùmọ sọ wípé múmínà ni múmínà obìnrin àbọ́kùnrin torí pé múmínà tán wí bẹ̀ yẹn sífà ájẹ́tìfù rọ́kọ́bà ni kì í tèèyàn torí ẹrú tàǹsán yẹn ọkùnrin ó sì lè bàtà wọn sọ pé ìtaako rọ́kọ́bà tí ń mùmínà tí ń kì í sobìnrin ni wọ́n ń wí mbẹ̀ yẹn rọ́kọ́bà ọrùn ló ń jẹ́ rọ́kọ́bà náà pé ẹtíkò rọ́kọ́bà ká bọ́ okùn lọ́rùn so ẹ̀hún e, e, e, ni àwọn olùmọ̀pẹ̀ ní ìtìlákòlò júzìí wẹ̀rọ dátìlùkúlì kí wọ́n sọ apá kan oríkèé ara èèyàn ó sì jẹ́ pé gbogbo ara ẹ̀ ni wọ́n mì sẹ́yìn pé àìdá ọrùn túlẹ̀ àìdá ọrùn túlẹ̀ kó wá kú bọ́dì tó kù wọ́n wọ́n ti tú lágbájá lọ́rùn lẹ̀ tó ikùn ẹ̀ ń kọ́ tó ń bẹ lẹ́wọ̀n ni kọ́ bàtọ́ wí yẹn ìròyìn ẹ̀ ni múmínà sọtẹ́wá nìkan tó sọ pé múmínà ẹrúbìnrin rárá mistake ló wá ìwọ̀n kò mọ ibi tí yẹn lọ ni ìròyìn ọrùn torí pé ọrùn wá ní ní torí náà yẹn ṣùgbọ́n ẹrú yẹn lè jọkùnrin wọ́n á ní ó yẹ kó jẹ́ pé olùgbọ́ lọ́wọ́n bá gbọ́ ni ẹrú yẹn kò sì gbọ́dọ̀ jẹ́ umul walad ìyá ọmọ ẹni tó máa ń pè ní umul walad nínú ṣẹ̀ríà ní ẹrú tí kìí sì ṣerú tán pọ́nbélé olówó ẹ̀ ti ń bá a lò pọ̀ tí sì ń bímọ la ń pè ní umul walad táàmù yẹn la máa sọ so, ẹni tí ojú ọmọlúwàbí náà tí tọkọ ìsúnmọ́ òun náà sàn bímọ ṣùgbọ́n gbogbo nǹkan ló ní táàmù nínú òfin àti gbogbo àwọn ẹ̀kọ́ nínú mẹ́sìn ẹni àwọn táàmù táàmù lò nínú lọ́ọ̀ wọn ní táwọn sọ pé umul walad nínú ṣẹ̀ríà ẹni tó bá ṣe ṣẹ̀ríà ó ti mọ̀ tí ó túmọ̀ sí ẹrú téèyàn mú kò nídìí ákídù gan umul walad yẹn kò nídìí ákídù ẹni tá bá ti fún yóò mọ̀ bá lòpọ̀ náà ni yóò sì mọ̀ bímọ fún tó bá jẹ́ rú o kì í sì táwọn afá àtúnṣọmọ ọ̀dọ́ o ẹrú ẹrú gangan slave so wọ́n ní kó má jẹ́ pé ẹrú ẹnìyẹn ni ó fẹ́ bọ́ọ̀lẹ̀. wọ́n ní kó sì má jẹ́ ìtì ọjà láìsàn wọ́n sàmú àwọn ìròyìn míì wá gbogbo nínú àwọn ọmọdé nítorí nítorí tá a bí ni pé kó jẹ́ múmínà ní wọ́n sọ pé ni wọ́n sọ pé ó dáa jù nítorí pé àyà àyà gangan ò gbé jáde gẹ́gẹ́ bíi pé àbí múmínà wà bí àyà ni. ná a hmm? ná a ó tà rọ́kọ́bà ló wà ń bẹ̀ kí ni. àwọn kìlẹ̀ pé àwọn tààrí bá torí pé nínú àyà míì ọlọ́run sọ mọ́jẹ̀mú mọ́mínà ẹ máa wo sọ́dátù ṣé nìsáì ni àyà kan wà mí tọ́lọ̀ ti ń sọ̀rọ̀ ìtanràn àwọn ìtanràn kan níbi tọ́lọ̀ ń sọ mọ́mínà ń bẹ ọmọ bá wà tó ròyìn wọ́n fi sọ ń pé ní mọ́dábù ti àwọn táwọn lórí pé n tó dáa jù ní pé kó jẹ́ mọ́mí náà ó fi hàn pé ìyàpẹ̀ inú wà lórí ẹ̀ nígbà táwọn afẹ́ sàn kàfárà àti ìbúra tàfẹ́ bọ́kùn lọ́rùn ẹrú wọ́n lè táwọn afẹ́ ni kó fẹ́ kó dáa n tó dáa jù ní kó jẹ́ mọ́mí náà kó jẹ́ ẹrú tó ju ọlọ́run bá gbọ́ tó jẹ́ mùsùlùmí òdodo ó fi hàn pé tí ò bá jẹ́ mùsùlùmí náà ó tún wọlé nínú ráàyè mi. mẹ́sàlá mi ni pé tíyẹn bá wá mú owó tó fẹ́ fi bọ́yàn àbọ̀ owó tó fẹ́ fi ra sọ fáwọn aláìní pàtàlífà kò wá tí ì ra oúnjẹ yẹn gan kò sì tí ì ra sọ lówó yẹn bá lọ ló bá parun mọ́ lọ́wọ́ wọ́n gbé e. kí ni ìdájọ́ ẹ̀ káyọ̀ tí lè kàfárọ̀ bá kíyà yóò wá mi yóò fi ṣe kàfárọ̀ ni. bìkẹ́láfì mọ́kúrẹ́jì máàlì fi zaka yàtọ̀ sẹ́ni tó ti yọ owó tó fẹ́ fi yọ zaka léyàdì fún àhó ìlànà fúkọ̀rọ̀ tó fẹ́ gbé fáwọn aláìní tí ọlọ́run ní ká fún àwọn lè yẹ ṣẹ̀rí àbìhí rọ́kọ́bàtà fatalifa àbọ́fẹ́ fi bọ́kùn lọ́rùn ẹ̀rú tọwọ́ yẹn wá bọ́ tó parun mọ́ lọ́wọ́ làmíyàkùn náà lè gé ròhú lèmtìsáyè amúrù wọn ní kò ní sàn mí kò ní wá mí lọ torí kó fi má ṣe ọlọ́run ọba ṣe kí ni yàtọ̀ láàrin méjèèjì ó fẹ́ yọ sàká two hundred and fifty thousand ó ti mú jáde kúrò nínú báńkì wọ́n bá gbénú ọkọ̀ ó ti yọ sàká ọdún yẹn nù. kí ló sì fà ní pé ìwọ ọlọ́run kì í ṣe nìkan pàtó ló lówó ó ti má ṣe ọlọ́run bá ó ti yọ kó nu júmùlà gbogbo owó àpapọ̀ gbogbo owó ṣùgbọ́n ẹni tó fẹ́ bọ́ọ̀yàn tó fẹ́ bọ́ aláìní nídìí ti kàfàrà pé ó fẹ́ fún wọn lóúnjẹ kò tí ì ṣàmúṣe nǹkan yẹn tó yẹn fi parun bẹ́ẹ̀ àwọn kan pàtó ló sì ní nǹkan inú àwọn ọmọ yẹn. اختلفوا في الكفارة إذا مات الحال tẹ́ni tó búra bá kú tí ò sì sí ìsàntaràn ó búra ó ti wá dáràn búra yẹn kò wá tí ì sàn. fàkọ́lá ṣàfihàn wa abu thawr kàfàrọ́tù làìmánì tó kọ̀rọ̀jù mìíràsì máàlì mayit wọ́n yọ nínú ogún ẹ̀ kó tó di pé wọ́n pín nínú gbogbo ogún ẹ̀ apá kan olùmọ̀ sọ pé nínú ìdá mẹ́ta òun ni a ti yọ nítafẹ́ dìmú ni pé wọ́n yọ nǹkan yẹn nínú ogún ẹ̀ kó tó di pé ó di ti àwọn tí ó jogún ẹ bákan náà man wọ́n wà mú sèrún falami káfíra ẹni tó ní ọ̀rọ̀ tó wá búra tó sì dáràn di ìbúra tí ò tí ì ni ò bá lówó mọ́ lọ́wọ́ ẹ̀ mọ́ kó da láìní. wọ́n wà falami káfíra kò wá tí ìtàn ìtanràn yẹn kò sì lówó lọ́wọ́ ńgbà náà ló bá dọlọ́rọ̀ gbogbo ẹ̀ kò sí tí ò lè ṣẹlẹ̀ ṣùgbọ́n téèyàn wò ní ìgbà tí ń sàn tanràn àní wò ìgbà tí nǹkan ṣẹlẹ̀ sí tọ́lọ́run ni kò ti mú tanràn wá tálíkà nígbà tó búra òun gan ipá ọ̀ka nǹkan àti bọ́ ẹnu ara ẹ̀ gan kò rọrùn ká tó wá sọ pé yóò bọ́ èèyàn mẹ́wàá lóúnjẹ tí ó sì tí ó sì bọ́ wọn yó ṣùgbọ́n ńgbà tí ọ̀rọ̀ dé ó san ìtanràn yẹn àbó nǹkan tẹ ọ̀rọ̀ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ bá ní ó bọ́yàn one fifty kò sí kò ní la ni ò bá tí ṣe ló bá dẹni tí ò lè bọ́ ẹnu ara ẹ̀ mọ́ kó sàsàn kó sàmọ́jọ ọlọ́run gbèsè tó fi kó láyé òní wọn ìgbà tó fẹ́ san nǹkan yẹn náà là á wò tó san gbà tí ara ní ó sì máa ní láti san ó ti san náà nìyẹn tí ń gbà tí ara dẹ̀ ń ló san tó yẹ pé kò sì ní lọ́wọ́ ńgbà náà ó ti parí àmọ́ tó bá jẹ gbèsè ńlọ ó ti jọ ọlọ́run bá ń gbèsè fún un imam muslim rahimahullah inú àdìsí àbí òrẹ́rẹ́ àtúgbà wa ó dáná bí sọ̀rọ̀ sọ́lá sọ wípé wallahi la an yalajja ahadukum bi yaminihi fi ahli atamu lahu inda allahi ta'ala inda allahi min an yu'tiya kafaratahu allati farada allah allati farada allah kẹ́ ẹ mú ìbúra yẹn kẹ́ kí ìbúra tẹ̀yìn bú kó délẹ̀ kókò ó dáa ju kẹ́ mọ́ lọ pẹ̀lú àyàfi tó wà ń bẹ̀ òun náà ni pé ìlàzìmọ̀ mìndárìkà harajun wàmùsàkọ̀ tó yẹ pé ìnira wà ń bẹ̀ tí ó ti bẹ̀ ṣẹlẹ̀ kí sọ pé ah, wọ̀lọ́ pé kí ò búra yìí pé ah, lónìí o òun ó dé bàdàn kọ́ ọ rí ọ dé bàdàn ló pé ọ. mama wá pé ńgbà tí ìbá lọ́mọ yín wá san kàfàrà ìtàdìs yẹn wínú àyàfi àyàfi yẹn pé kí ìhòmù kí ìbúra ó délẹ̀ kẹ́rọ̀mọ̀ túlẹ̀ torí pé ẹ ti dákọ̀ ọlọ́run òun ló dáa jù àyàfi nínú àyàfi ẹ̀ náà ni pé kí nira tó pọ̀ kó wà ń bẹ̀ fún ẹni yẹn kó bá yẹ kó kàn fojú lẹ̀ wò pé ìsìn yẹn mọ́jà lè ilé ìmúfẹ́ ṣe àbí kó jẹ́ pé ní tó lóun fẹ́ ṣe ẹ̀ṣẹ̀ gan ni tádìsí mi ti gbé jáde pé kéèyàn má ṣẹ̀ṣẹ̀ mọ́ kàfàrà ni kò ṣe tó wá pé ìkànnì méjèèjì ló ṣẹlẹ̀ kò sábúrú ń bẹ̀ ṣùgbọ́n kéèyàn máa fi búra ṣeré òní òun búra kó o dé Ìbàdàn lónìí ẹ ó tún pé òun ò lọ mọ́ ó tún búra rú ẹ̀mí imam muslim tún gba àdìsọ ọlọtọ nínú àdìsọ àbí radiyallahu ta'ala ní qala qala rasulullah sallallahu alaihi wasallam al-yaminu ala niyyati al-mustalif ẹlòmíì máa búra tí ó sọ pé à mo mọ̀ mo mọ̀ ó mọ̀ ti gọ́mọ̀ ni èmi tó yẹ pé gbà tí mo ń búra kò mọ̀ tí mo wí wọ́n ní àníyàn tó ní ọbúra la ọlọ́run ó lò àníyàn tó ní kó búra ní ọlọ́run ó lò kì í sí tiẹ̀ tó bá dàrú mọ́ lójú àdìsí ló gbé jáde bẹ́ẹ̀ àlìyẹ̀mínú ìbúra o àlà níyàtì lè mustahlifi ẹni tí ń expect ìbúra yẹn tó fẹ́ lòkun dájọ́ òun ni a lo ọ̀rọ̀ ẹ̀ màánáhu báwo ni mo ṣe wí ni pé anna man wájaba àlẹ́yẹ̀mín ẹni tó bá di ẹni tí ó bá búra fi hákín níbi ẹni tó bá di dandan kó búra níbi ìwọ̀ kan wájaba àlẹ́yìn tó dọ̀rọ̀ yàn lé lórí fàhálàfà tó wá búra wọ́n wà yanuwi gọ́yọ̀rọ̀ yanuwi gọ́yọ̀rọ̀ tó wá gbèrò nǹkan míì tí ì ṣe bùra sọ́kàn ara tiẹ̀ lamtan fa àwọn oníyàtù àníyàn yẹn ò lè wúlò fún un. wàlà yakuruju ha an ithmi tilkal yamin kò lè tìtorí ẹ̀ bọ́kọ́ nínú ẹ̀ṣẹ̀ ìbúra tí wọ́n ní kó bú yẹn ìyẹn ni tó mọ àdìsí tó tó sọ wípé yẹmínúkà ìbúra rẹ àlàámá yusaddiquka alayhi sahibuk ó dá lórí bọ́mọ ìyá rẹ̀ tí ń retí ẹ̀ bí ó ṣe gbà ọ́ gbọ́ wá pé òun fẹ́ kó o búra láti gbà ọ́ gbọ́ ni tí o ti búra yẹn ọ àníyàn tiẹ̀ ni à á lò. faman lam yajid ẹni tí ó bá wá rí kan nínú àwọn nǹkan tá a sọ yìí mina lè tó hàn kò rí oúnjẹ wàlẹ̀ àwòlẹ̀kísùwà kò rásọ àwọn tí kò rọ́kọ́bà lè jìmọ̀ kò sì rí ọrú tí ó bọ́kùn lọ́rùn ẹ̀ fàyídà adìmọ̀ hádi sọ́ọ̀m ẹni tí ó bá rí kankan mẹ́tẹ̀ẹ̀ta yóò gbogbo ọ̀nà tí ẹ̀ máa gbà rí yóò àwẹ̀ fasiyamu salatatu ayam fasiyamu salatatu ayam yóò gba àwẹ̀ ọjọ́ mẹ́ta fasiyamu salatatu ayam yóò gba àwẹ̀ ọjọ́ mẹ́ta dhalika kafaratu aymanikum idha halaftum. fasiyamu salatatu ayam yóò gba àwẹ̀ ọjọ́ mẹ́ta tó sì jẹ́ pé àwẹ̀ yẹn náà ó tún ti dọ̀ranyàn fún nígbà tí ò ti rí nǹkan kan nu mẹ́ta tó ti ṣáájú ذلك كفارة أيمانكم إذا حلفتم gbogbo ń tà yìí ọ̀kan nínú ẹ̀ tẹ́ bá ti ó ní ìtanràn ìbúra yín tẹ́ ti búra ayetech tí yàtọ̀ àìmánìkún ó ní ó bo ìbúra yẹn ní ọmọ wà wà ká sọ pé èèyàn kàfárítà ṣe ìní pé kéèyàn ó kàfárà nǹkan òun náà ni kéèyàn ó kéèyàn òun náà ni ó jẹ́ èbìbò tí a fi bò lọ́lọ́run fi pe àwọn àgbẹ̀ ní kùfárù tí èèyàn bá ti mọ ìyànà bí ojúpànà ló gàrò bíyà nínú sóra àwọn kẹfìrí ní òtù sí àmọ́ kọ̀díyá ìṣú mẹ́rìnlá àkìrọ̀ tí nígbà tọ́lọ́ ń sọ̀rọ̀ àwọn èèyàn kan ó ní wọ́n ti já kan bí alùkìámọ̀ o kàmọ́ yà ìsàlẹ̀ kùfárù min ashabil kubur kàmọ́ yà ìsàlẹ̀ kùfárù ó lè sọ pé báwọn kẹfìrí náà ṣe já kan rárá kì í ṣe kẹfìrí ń bẹ̀ àwọn tí máa bo nǹkan mọ́lẹ̀ àwọn àgbẹ̀ ní jẹ́ nínú àyà wọn. iná fi ń pe kàfàrọ̀ ní kàfàrọ̀ torí pé ìtànà téèyàn ó mú wá ó ti bo nǹkan kan nìyẹn tọ́lọ́hùn fi ní bìyàn léèrè mọ́. dhalika kàfàrọ̀tù àìmánìkún ìdá halaftum ọlọ́run ní wà fádù àìmánàkùn ayébílbàdárì ìlàmà làzímàkùn mìíràn kàfàrọ̀tì ìdá hanistum ẹ máa wá sọ ìbúra yín dáadáa ẹ tètè máa yanjú ìtanràn tó bá ti wáyé téèyàn bá ti dáràn téèyàn bá ti rí i pé n tóun fẹ́ ṣe òun ti ṣe àbí n tóun fẹ́ ṣe òun ò ṣe mọ́ kí òun tètè máa tanràn o torí pé ọlọ́run ọba ọba tí rìmúùtù ẹ̀mí wa ti ń bẹ lọ́wọ́ ẹ̀ ni. wàkílà ẹ bitarikil halifi nínú ìtumọ̀ ẹ̀ tí wọ́n sọ wípé ká máa sọ ìbúra wa ni pé káfẹ́ kan máa máa búra fàyínà kún ìdá lámtálìfù torí pé tẹ́ ẹ̀ bá búra wa jẹ́ takali àyàwó taklifat tẹ́ ẹ̀ kan le búra tó kàn gbogbo gbese yá sí ní ni soro kanlẹ̀ ní sọ̀rọ̀ pé tó oh, lógo ọlọ́run yìí loni lónìí ọ̀ wá lọ́bàdàn mọ́ ọ̀ lọ́mọ náà nu kankan le ti si fi ẹnu kọ́ ya kantin kò sì sí ọjẹun oyó náà lọ lọ kódà wọ́n ní téèyàn ó bá búra gan tí ọ̀rọ̀ bá ti kó pínyàn lẹ́mìí tán wọ́n ní kéèyàn mọ̀mọ́ búra tó jẹ́ pé lórí òótọ́ ni bí wàá ṣe pé tọ́rọ̀ bá kún wa lẹ́mìí ìbúra tètè máa ń wá sí wa lẹ́nu torí pé a fẹ́ fi ọ̀rọ̀ yẹn rinlẹ̀ ló fi jẹ́ pé wọ́n máa ń béèrè búra kéèyàn tó búra ni òun nípìnlẹ̀ tó yá wa búra nílé ẹjọ́ wọ́n máa béèrè ẹ̀ ibi táwọn èèyàn bá ti jẹ́ mùsùlùmí òdodo torí pé ìbúra máa ń yanjú ọ̀rọ̀ tó pọ̀ ìbúra máa ń yanjú ọ̀rọ̀ tó pọ̀ pé pé lẹ́yìn ìbúra yẹn ẹ wọ ayatul malana ń bẹ́ẹ̀ mi kata fẹ́ discuss lálẹ́ ní ansarudin aya ìbúra ìgbéra ẹni ìbúra wà ń bẹ ìgbéra ọba tí ọba jẹ́ pé bóyá tọkọ sì mọ̀ pé ó dáhùn lójú wọn sì bí òun léèrè ẹlẹ́rìí mẹ́rin wọn bí ọkọ léèrè òun gangan ti tó lẹ́lẹ́rìí so tíyàwó sì deny tó kó tíyàwó bá deny ìdájọ́ mi nìyẹn so gbogbo àwọn nǹkan yẹn ìbúra yẹn ó ti tó lé ẹjọ́ àti gbogbo bí state bí àwọn nǹkan yẹn ó sì wáyé gbogbo protocol tó wà ń bẹ ìwọ wí báyìí tọkọ bá wí tiẹ̀ tán yàwó obìnrin náà ìwọ náà wá wí báyìí kódà níbi ẹlẹ́ẹ̀karùn-ún tọ́bìnrin ó bá ti kọ́kọ́ da dúró náà níbi ẹlẹ́ẹ̀karùn-ún ó tó kọ́kọ́ dọ́kọ̀ náà dúró náà torí pé ibi tó lágbára sí nìyẹn kó tó ronú sí dáadáa kó tó wí wọ́n wá pé òun ti ṣetán láti wí òun ti gbàgbọ́ yìí tó túmọ̀ sí ló wá wí lẹ́yìn náà kóòtù ni la'allakum tashkurun kẹ́lẹ̀ bá jẹ́ tó máa dúpẹ́ fọlọ́hún tá a máa fi ẹ̀sìn wa tá a máa fi dúpẹ́ fọlọ́hún tá a máa fi ọ̀rọ̀ wa tá a máa fi dúpẹ́ fọlọ́hún àti wòye sí títóbi ọlọ́hún àti nǹkan tó gbé kalẹ̀ ní ìdájọ́ téèyàn bá ti máa ronú gbogbo eléyìí yóò jẹ́ nìkan tó jẹ́ pé tó bá bọ́ sínú ọ̀ràn tá máa sọ fún pọ́nrán ni kò ní gbà pọ́nrán ni tá máa sọ gbogbo eléyìí fẹ́ lómi tí èsè mùsùlùmí òdodo á à àìmọye ìbúra ta ló wá ráyè gbogbo ẹsẹ̀ fún àbọ̀yàn làbọ̀yàn torí kì í ronú pọ̀rọ̀ ọlọ́run tẹ́ bá sì kà sí létí kì í wọnú ọkàn yẹn ṣùgbọ́n nìkan tó wá jẹ́ pé ó búra tí ò rí búra mú ṣe mọ́ tí ò rí búra mú wá tó wá di kó sàn tanràn bóyá fún yàn lóúnjẹ bóyá yóò máa ronú làálà fún tàṣkúrú náà tó alhamdulillah ọlọ́run tó jẹ́ ìgbélé lálẹ́ kíámà bóyá kò lágbára eh, oúnjẹ bóyá kò lágbára aṣọ bóyá àwẹ̀ ló gbà tí bá ń gbà wọn yóò mọ̀ rú àwẹ̀ tó ń gbà yóò mọ̀ pé eléyìí kó ní àyàmù libid èyàn mọ gbà kó má mọ̀rọ̀ àwẹ̀ tí ń gbà yóò mọ̀ pé ìtọ́lọ̀ tiẹ̀ ní kò tiẹ̀ lè mú tànràn yìí wáyé náà àánú ọlọ́run ni sòtòrí náà àmì ọlọ́run bá sọ̀rọ̀ náà tó alọ́gbọ́n fẹ́ràn rẹ̀ lórí ẹ̀sìn rẹ̀ wọ̀ àkó máa tẹ̀sán náà sáfìlọ́ọ̀tà alẹ́ wọ́n lákùnrin assalamu alaikum warahmatullahi wabarakatuh.